òní ni ọjọ́ àìkú ogún ọjọ́ oṣù kọkànlá ìyẹn oṣù bélú ọdún 2022 mo ní kí n ṣe nǹkan tí ó ti ń wù mí lọ́kàn láti ṣe látijọ́ ìgbà yìí ló sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa gun ọ tí mo máa wọ ọkọ̀ òfurufú ẹ tẹ̀lé mi ká. Before we dive in, let us backtrack to where it all began. It's been months since my brother invited me to visit him in the city where he resides. Even I had been yearning to visit him. However, I kept procrastinating on the trip. Well, some desires die hard, you know, so I eventually made a move. Did I mention? Oh, one of my bucket list items was to fly on a plane. I wanted it to be an international flight, which is one of the reasons I stalled on the trip to Abuja. Anyway, I decided to embark on this trip. I picked a date. Mo ṣá gbogbo owó níyọ̀mí jọ. Mo book flight. Ha! enyara, wo flight ti wọ́n o. Kí dé? Ọ̀rẹ́ mi suggest new airline ko. I tell you, ValueJet saved the day with cheaper fares. Ah! owó pọ́kú ẹ wò tí a bá dá ogún ọjọ́ á pé bí adógún oṣù á kò so on the eve of my flight mo gba salon lọ mo lọ dín irun mi mo tún tó èékánná mi pàápàá by the way I'm matching my green hair with the nails to campaign for a better Nigeria. Nigeria go better oh. The D day arrived and off I set out to the airport. It was a Sunday, so the traffic was clear. I arrived at MM2 at 8:54 a.m. sharp for a 10:50 a.m. flight. Mi ò fẹ́ gbọ́ story pé wọ́n já mi sílẹ̀. <laughs> I checked in and got my boarding pass. Then mo proceed lọ sí KFC tó wà opposite airport. Ebi ń pa mí jẹ́ n fi nǹkan sínú kí n tó fly àìbá mọ̀. Nígbà tó di 10:30 mo gbéra padà lọ sínú airport kí n lè lọ board. Ah abẹ́ ò máa rákàsọ̀ tó ń wọ̀ yìí èmi ara ọkọ báyìí ẹ̀rù rẹ̀ bà mi tí <laughs> mo yà lọ lo staircase kí má lọ disgrace fellow up women <laughs> nígbà tí mo dé òkè níbi tí a máa gbà wọ lọ́wọ́ ọkọ̀ òfurufú mo ró díẹ̀ kí wọ́n announce flight mi kí n tó padà sẹ́nu ọ̀nà àbáwọlé sí ìdíkọ̀ òfurufú. ìṣe ni àwọn security tó ń yìn mí tó ń gẹ̀ mí tó ń gà mí ah wọ́n sọ pé ìrànrí mi yìí green ẹ̀gẹ̀ báwo ni ó máa fine <laughs> èmi gan fúnra mi mo rí sẹ́sì <laughs> àmọ́ ẹ wá o wọ́n yé tọrọ owó ṣá láì ṣàfiṣe èmi ò tiẹ̀ fi yẹn bínú ṣe ni mo ṣàkàn tó nínú mi kàn ń dún ṣẹ̀ṣẹ̀ ni <laughs> ah, ẹ wo bàálù ọlọ́run elédùnmarè ṣe pé ha! so me too i will enter plane? ah just mi o as i stepped onto the entrance of the airstrip there was a bus waiting to drive us to where the plane was ha ẹ̀yin èèyàn mi ayé wà níbi tí ayé wà ẹ jọ abẹ́ ò máa mo ṣe smile ni mo smile mo <laughs> oh god <laughs> adé ìdíkọ́ o ṣé mo lè mi ara ọkọ̀ ẹ̀ mo rò pé kí n náwó sí báàgì mi ni kí n dẹ̀ lọ bàálù wúmà yẹn bá ní madam please join the queue ah ẹni bínú ìyá mi jẹjẹ sí in the building ni o <laughs> àfi tí mo dẹ̀ fẹ́ gun plane ni mo bá ṣàrí tẹ́nìkan náwó sí mi ah, ṣé ò sí o ṣé láàfíà ni o am I safe? Ah, wọ́n ní you are safe we just want to snap you you know you are very fine and we just want to put you on our page. ẹ̀ẹ́n èmi láyé mi àní <laughs> tí ẹ bá ń gbọ́ pé ọmọ tán èmi ló ń jẹ́bẹ̀ ọmọ tán ọmọ tún kù sẹ́yìn jaburata àwọn aeroplane people wọn làwọn máa yà mí pé mo fine mo set ah even me i know mo fine ah ẹ wo ẹ fi free snap away snap away yà mí tìkàtìkà ẹ ṣé o aya notice ẹ̀yin náà o ó dáa kí wọ́n á lọ́wọ́ plane ló kù báyìí àṣé báyìí ló ń rí ẹ̀yin yọmi ẹ̀gbọ́n ló ń tóbi ah! tí mo máa dé sí ìtì mi báyìí mo ya engage man tó wá tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi dáàdi wa o ẹ má bínú o can I talk to you ah, it depends on what you want to say ẹ má bínú it's just pé it's a first timer how far báwo ló ti ń rí hmm? Baba ni ah nothing much you know just small turbulence here and there and you have to switch off your phone during takeoff and landing. Hmm. Ah àmọ́ ẹ wá o switch off yẹn ló dùn mí jù o torí ṣe ló wù mí kí n ya area short. kí n fi hàn yín. Ah, everything looked so tiny from a few feet above. It was fascinating to see life as in real life what I used to see only on TV. Ah, ó dùn mí i wish i had the opportunity to document it ó dẹ̀ dàbí pé mi máa ṣorí kankan my next flight o. Mm-hmm. wẹ́ṣà the plane took off after safety instructions were read out gbogbo nǹkan tó yẹ ká ṣe tí anything bá fẹ́ ṣẹlẹ̀ àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n ṣàka gbogbo ẹ̀ síta èmi náà bá jókòó mọ́ náà mo garun síwájú pé let me be able to see the tutorial o kí n lè mọ alpha <laughs> once we hit the clouds tears dropped from my eyes Gosh, it was so emotional. Mojiboloju mi it felt so surreal. You mean pé èmi náà gun plane? Ah, Olúwa Obaye. For me though, it was a smooth flight. What they call turbulence was fun for me. I, I don't know how that sounds, but I mean, I, I enjoyed it and mm, I I now understand why some people are afraid of flying. In the air, it feels like the plane the plane is suspended and it could fall at any moment. I can't dismiss your fear. However, in my case, despite my fear for heights, being in the air did not bother me. I mean, I, I think what helped was having no expectations. Instead, I was determined to feel and soak in all the experiences. we eventually landed in Abuja at 12:10 p.m. And the first sight that greeted me was a high rock in the far distance. He, rock pombi by you. Ah. Gbà tí mo dẹ̀ máa ní kí n dìde tán ní ká bọ́lẹ̀ kúrò nínú plane tí mo ní kí n dìde báyìí. Ṣé ni mo forí gba overhead board àbí kílẹ̀ tí ń pe kinní yẹn. Mo ti sọ pé ara ọkọ ni mi ṣé ni mo rò pé inú mo lu ẹni tí mo lè kọ̀ déédéé dìde gbìm kí n dẹ̀ bọ́lẹ̀ gbìm. Eh. ẹ wo mo ko pada padà sísí cabin crew tẹ̀ síbẹ̀ ní pòun rí mi náà mo yá kíra mi pẹ̀lẹ́ mo fọwọ́ wọ́ orí mi ṣẹ̀ṣẹ̀ wá dìde padà lẹ́ẹ̀kejì díẹ̀ díẹ̀ kí wọ́n ti lọ forí gbá o. Mhm. tana tana welcome to Nnamdi Azikiwe International Airport Abuja èmi ni mo ń kíra mi káàbọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ ẹ <laughs> Ah, Shininu Mishandun Shah. I proceeded to arrivals to get my luggage and waited for my brother who had offered to come pick me up at the airport. To, ẹ̀yin èèyàn Abuja rèé o. Ọ̀nà tẹ́ ṣe ni gbogbo ẹ̀ ń lọ Abuja ṣe ni kò gbé mi o. I came here to enjoy myself. I came here to vacay, mini vacay. <laughs> and I hope to have loads of fun. If you have any suggestions for me, you can drop it in the comment section. Places I need to visit, things I need to see. It's are you? Oh yeah, Boo Boo invite me as a suruk. Abikilefi. So there's no beach. There's no beach. Mm. Beach. Beach. Mm-hmm. Prior to when she man row was a kowa was a beach. I like the fact that there are trees here, Sha. Unlike Lagos, everywhere to buy they buy a room and fire down on it. President,